الحمد لله جعل في تعاقب الشهور والأعوام وتوالي الليالي والأيام عبرا أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبد الله ورسوله صلى الله وسلم وبارك عليه وعلى آله وأصحابه والتابعين ومن تبعهم بإحسان إلى يوم الدين أما بعد فيا عباد الله أوصيكم ونفسي بتقوى الله فإن تقواه سبحانه وصيته جل وعلا للأولين والآخرين من عباده يقول الله تبارك وتعالى ولقد وصينا الذين أوتوا الكتاب من قبلكم وإياكم أن اتقوا الله عباد الله لكل شيء في هذه الحياة الدنيا ابتلاء وانتحار ọpẹ́ ní fún ọlọ́run ọba subhanahu wa ta'ala eléyìí tó fi síbi oṣù kátá oṣù mi tó wá wọlé ọlọ́run fi síbi kọ́dún kátá ọdún mi tó wá wọlé àti bóòlù ti ń lọ tọ́sán tó ń wọlé ọgbẹ́ni kọ́lọ́wọ́ ọba ló fi àríwò yẹ nínú ìyípadà àwọn àkókò wọ̀nyí. níjẹ́rìí pé kò sẹ́ńtọ́ lẹ́tọ̀ọ́ sí àdúró àfọlọ́wọ́ ọba sùhánà. àti ikú ànábì sallallahu alaihi wasallam ẹ̀rọ ọlọ́wọ́ ọba ní ìṣe òjíṣẹ́ rẹ̀ ní ìṣe ìkẹ́ ọlọ́wọ́ ọlọ́wọ́ àti ìbùkún ẹ̀rọ àjẹjẹ́ kan rẹ̀ ọmọ abá nàbí sọlọ́lọ́ àlọ́sọ́lá àtàwọn aráàlú àtàwọn sùhábà rẹ̀ àtàwọn tó tẹ̀lé wọn tó tún tẹ̀lé wọn lọ́nà ẹ̀ dáadáa títí di ọjọ́ kìtà òkèèyà wọn. lẹ́yìn ìgbà yẹn yẹn lùsìn ọlọ́wọ́n ọba òun sàkọọ́lẹ̀ fún yín àti ara mi náà fi ká bẹ̀rù ọlọ́wọ́n ọba sùhánà nítorí pé ìpayọ̀ ọlọ́wọ́n ọba òun la sọ lẹ́sọ̀ lọ́wọ́ ọba àlejò ọlọ́sọ fáwọn ẹni àkọ́kọ́ àtàwọn ẹni ìgbẹ̀yìn nínú àwọn ẹrú mi rẹ̀ ọlọ́wọ́ ọba sùhánù lórí ara sọ́lá ìgbé pápá àtúnṣàkọọ́lẹ̀ fáwọn ẹni tí wọ́n mú ní tíra sáájú ní àtẹ̀yìn náà kílà náà á ní sẹ́kùlọ̀ ẹgbẹ̀rún ọlọ́wọ́ ọba sùhánù ṣé rẹ̀ ní kẹ́ máa ṣe é má ṣe rẹ̀ má fi ìyá ìbádọ́lá ẹ̀yẹ kúta ọlọ́run gbogbo nǹkan tó ń bẹ lórílẹ̀ ayé yìí dáná ní yìí yàtọ̀ sí Allah tabaraka wa ta'ala òun ló ní bẹ̀rẹ̀ ló sì lópin ẹ̀jẹ̀ awọ́rùn sí máa ń yọ onígbà tí ó yọ onígbà tí ó wọ̀ bẹ́ẹ̀ náà ló tún pa àkókò mẹ́ta ń bẹ fún un náà wọn nígbà tó sọ wọn lé wọn nígbà tí ó ṣe báyìí o ní ọjọ́ kẹrìnlá ó sì nígbà tí ní àgbọ̀ ṣẹlẹ̀ òun náà nígbà tí ó sọ ẹjẹ àwọn òdòdó tí máa ń jáde nígbà tó jọ bá rọ̀ ó nígbà tí ó ń tutù tí ó rẹwà tó bá yáyọ padà rọ̀ yóò gbẹ yóò kú dànù ẹtú wa wo ọmọdé tá a bí gẹ́gẹ́ bọ́ fẹ́ àwọn afẹ́ ẹlẹ́kọ̀ọ́ ti sọ tóru àgọ̀fẹ́ máa ń fara lórí ẹ̀ yọ máa dàgbà díẹ̀ díẹ̀ yọ padà darúgbó tí yọ padà dẹni tí ò sí mọ́. وتلك سنة الله ولا تجد لسنة الله تبديلا àgbékalẹ̀ ìlànà tọ́lọ́wọ́ ọba àlekẹ́ ọlágbékalẹ̀ ní tí wọ́n máa kalẹ̀ lórílẹ̀ ayé kò sáàyè padà mú. ìyá ilé àdàlà eléyìí ní sísí ayé ayé ti yé ọ pẹ̀lú kò ti sinmi nù rẹ̀ ilé ayé nìyí kò sí ìtò ti sinmi nù rẹ̀ àwọn ìṣẹ̀lẹ̀ tí wọ́n máa ṣẹlẹ̀ láyé pọ̀ báwo èèyàn á máa gbàgbéra á sáńtà ìrọ̀lẹ́jọ́ ìlà yìí ni ọlọ́run ọba tó sáánà ní ayé asọ́tò nàbíyà ọlọ́run ní ẹkú sáraba lè nà ẹ́ ti fi ta àwọn ọmọ wọn mú fi láti mọ̀ ìdóòtú ìṣòro sí àwọn èèyàn ọ̀sùn mọ́ wọn pẹ́ kí ṣùgbọ́n àwọn èèyàn ni wọ́n wà nínú gbàgbéra wọ́n fẹ́ rí wọn ò jẹ́ ronú sí rárá rárá ọlọ́run ní bá yẹ sí ìmì ìdíkiri ní rọ́ọ̀dì ìmì mọ́tàlá ìrẹsì ti tòkè òní wá dé bá wọn lọ́jọ́ ẹlẹ́dàá wọn ilẹ̀ sọ́mà ẹ̀hùnún wà mọ̀ yẹ́sà àbúrò wọn á sọ ṣùgbọ́n wọn á tún máa ṣeré ni. láàbí ẹ̀tàkùnlò owó lẹ́yìn tọ́jà títọ́ kí àwọn èèyàn gbàgbé ìyá ìlú àjọlá kí ni wọ́n ní lànà dáàtọ̀ láyé tó ti gbé bí bá ti ń bẹ̀rẹ̀ làwọn nǹkan tó wà nù rẹ̀ máa tún tó pè kí ni lànà ìlànà láyé ẹ̀ ka àlùfà á ní ní àkàyé ní rẹ̀ ọlọ́run bá tó hánà fún wọn ọdí ya ayíha náà ẹyìn èèyàn ilẹ̀ wa àdàlọ́ ìhà dádájọ́ àlùkáwà ni ọlọ́run ọmọ òtítọ́ ni ọ fọ́lá ẹgbẹ̀rún nẹ́gbẹ̀mú ìhàyà lójúlíà ìgbésí ayé ta òfin tó má ní ẹ má jọ kó tàjẹrẹ ayé ọ wọ́lá ẹgbẹ̀rún nẹ́gbẹ̀mú bìláàjì lọ́rù alùgàrú òrù tí àṣà ìtọ́ ẹ má jẹ kọ́ kábẹ̀ báyìí nípa ọlọ́run ọba tó asọ̀tún ayígbé ìlànà olábìnrin ayé fún ipa àwọn nǹkan tó wà bẹ́ẹ̀ bí ṣe ń níbẹ̀rẹ̀ bẹ́ẹ̀ ni lópin àti bí ẹ bá ti ní dálùkọ áníkà èèyàn kẹ ọ̀rọ̀ ọlọ́run tọ́sọ̀ wá ìgbé ṣe ìdáhùn àní ẹ lọ́mọ àtúndẹ́mọ̀ ìfàyà tuntun ní aláìlú wọlá ẹ̀rí gbèsè ayé ìṣẹ̀lẹ̀ ayé yìí eré ni ọ eré ọmọdé àti dàgbà wọ́n sí yìí náà ìgbésí ayé ọ̀ṣọ́ ni wọ́n tàfáàkùrù ń bá ilẹ̀ kò àti máa fi fáàrí láàrin ara yẹn ní ọjọ́ ìwọ ojú mi wọ́n gàgà lọ́rọ̀ ilẹ̀ amúhálẹ̀ wàlá awúlẹ̀ àti kápọ̀ ní dúkìá kápọ̀ lọ́wọ́. àlẹ́ tó bá lè dálùkọ́ áníkà àmọ́ kí ni ìlànà olùhùn máa rìn láyé yìí nígbà tó lọ́wọ́ ọba àlejò ọlọ́nkọ́ báyìí pé ní ìgbẹnusọ nípa àwọn anẹ́rẹ́ ọlọ́ lórí akọ́wọ́mì ẹ̀yìn ìjọ mi ìnáwó ẹ̀rí pèsè ayé ìgbádùn díẹ̀ ni wà ìsìnlẹ̀ àkérò náà bí ẹ̀dá ọ̀rọ̀ àti ibi ọ̀rùn títí àlùkẹ́yàmọ̀ òun ni ilé ìjọ òṣìṣẹ́. ànílànà dáadọ́ láyé ọwọ́ aná alukọ̀hánì ọlọ́run ti jẹ́ oyè wáyé bí àdìsẹ́ láyé wọ́n máa ń fàyà tuntun ní àdìlá láhùn wọlé àìlú. àní pèsè ayé ìfẹ́ ayé kọjá nǹkan kan eré ọmọdé àbí eré àgbà وإن الدار الآخرة عطوا إليه دارو هي القيامة لا هي الحيوان أو لسبيك دين فما لو كانوا يعلمون طبعا يا أمير يا عباد الله nígbà tó wá sí pé ìṣesí ayé nìyí kọ́ bẹ̀rẹ̀ àwọn nǹkan tó wà nù ẹ̀ kó sì padà lópin èè lórí àwọn ẹ̀dá náà tọ́nà ó láwọn aṣọ ànílànà sáárìn tọ́jú ìlànà ẹ̀fẹ́ ọwọ́ anú lànà níbi sallallahu alaihi wa sallam ní mùsùlùmí lè sọ láyé sí báyìí. alimọ́n bukhari rahimahullahu ta'ala ọgbẹ́ bàbá kan lábọ̀dá abdullahi ibn umar radiyallahu ta'ala anhu wa. wọn lànà níbi sallallahu alaihi wa sallam ní ẹgbẹ́ kan ọmọ ọgbà ń lẹ́gbẹ̀ẹ́ mu ọwọ́ àtọ́lá ìfẹ́ rẹ̀ abdullahi ibn umar kó mú kí dunya ká ń máa wà láyé ìfẹ́ ni má àbẹ́ni lọ́kàn fẹ́ fúnà tọ́fẹ́ sọdá láti títí kàbọ́ bí títí lọ. wọ́n lè wá rí ọkọ wọn tó lẹ́gùn náà lọ rọ́dí ọlọ́run tá láti lọ. ọwọ́ àgbàgbọ́ yé ọ̀rọ̀ náà nẹ́bí sọ yìí ó gbọ́ yé tó yé yékéyéké òun náà wá gbọ́ yé débi pé máa ń sọ yí pé àníṣe ìdá àmúfẹ́ ìtàkọ́lá nítorí báyìí ń dín yí ni má retí pé wàá dà sálẹ̀ o tó o bá wá dà rán tọ́ bá ti ìrọ̀lẹ́ láyé má rè ti bọ́ dàrọ̀ tọ́ bá wá sí má rè ti ìrọ̀lẹ́ o. eléyìí àti ìfisámúwáyì òun ní ìpínlẹ̀ pípẹ́ àsáwádà bá wà láyé ìlànà tó yẹ ká rìn láyé bíbáyìí òun ní ká jẹ́ kí èròǹgbà wa ó kéré débi wípé yẹn tó bá bá rẹ̀ láyé ọgbọ́dọ̀ wà nípò bíi pé tó máa padà rìnrìnàjò ni Allahu akbar òun ló fà tó jẹ́ pé ìmọ̀ mùsùlùmí rahimahullah nínú súnẹ́nu rẹ̀ àtàwọn nínú àwọn afáàlá ní ti wọn náà lẹ́bi sọ́lọ́wọ́ sálámù báyìí pé máàlì wà ní dúnìyà èmi àtàyè ọ̀jọ́ ní nǹkan kan pọ̀ wọ́n bẹ ẹnẹ fi dúnìyà ní ìjẹ́ nǹkan kan láyé àti káwọn náà kọ́ sí amẹ́bí ní ìjẹ́ nǹkan kan láyé ilẹ̀ kàrọ̀ kìlì mọ́ dàbí ọkọ sábẹ́ ìbòjì igi kan ńbọrọ ọhà nígbà tó sinmi dá ọba tó bẹ̀rẹ̀ ọba pàjì yẹn àti bọrọ wa tẹ́lẹ̀ nìyẹn kọlọwọ ní wàá sọ lẹsẹ anabi ayisa aleyhi sọláàtù tó ti fáwọn ọmọlẹ́yìn rẹ̀ ti ayé sọ̀rọ̀ o torí bẹ́ẹ̀ rí kọjá ọjọ́ àti ìsàkú sí lè àti ha ẹ má sọ ọ́ nílùú tẹ́ máa gbé lọ gbére ساقا في النبي الله عيسى عليه الصلاة والسلام فصفاه وليرة ولمن الذي يبني تعالى انصفى قولي سوري في أولو tani ọkọlé lórí ibi odò odò tó ṣe wípé ó kún lẹ́sùn rú ìpèkó ní ìwà àgbẹ̀kọ́ wọn kọlé sórí ẹ̀ kílì kó mo tún níyà báyìí ṣe rí nìyà o ẹ̀mí ìmú ayé ní ìbùdó yín. wọ́n ní wọ́n sọ fún ẹbí láyé ní ọ̀fà ní sọ́lá tó ṣẹlẹ̀ bíbí ìwọ́ra ẹ̀mí ní òòlù ìwọ́lẹ̀ ní ẹ̀kọ́ yìí. nínú gbogbo àwọn àtẹ́bí ọlọ. àwọn náà sá àti ẹ̀mọ́ bá àbá àti ẹ̀mọ́ pàtó pé ọdún báyìí ló lò láyé asábọ̀ kó pé pèsè ọba ń lọ ẹgbẹ̀rún ọdún ó di àádọ́ta ọdún náírà fifty years ló fi pèsè lọ sójú ọ̀nà ọba ó sì ti làwọn tó kẹ sáájú gbà yẹn sọ ó ní anyi, ayé wọ́n dàbí ilé kan tó ti yí kú ní ẹnu ọ̀nà méjì tó ti yí kọ́ ọ̀kẹ́ wọlé nínú ẹnu ọ̀nà yẹn omi jáde lẹ́nu ọ̀nà kejì báyìí ti rí nìyẹn ìyá ìgbà lọ́la ẹ wá rí àwọn ẹni ṣáájú eré kí wọ́n ṣe ogún ìmọ̀ sátẹ́lì fi lélẹ́ ìmọ̀ ẹ̀sìn àwọn àwọn àwọn náà tó kò sí ohun tí máa ń bẹ̀rẹ̀ ń bẹ̀ tí ò ní lópin àwọn ẹni sátidé wá rìn lórí ìlànà yìí òun ní alẹ́ ìbùnà bíi náà ni rọ́bì ọlọ́run tẹ̀lé òun ní àmọ́ ọlọ́gbẹ́ fẹ́ rí ayé ó sì rìnrìn àjò lẹ́ni lọ́pẹ́ yìí dà ọ̀run ní bọ̀ báyìí o àti bí àtàyé àtàlùkìyàmọ̀ lọ́lọ́mọ o ẹ̀yẹ jẹ́ ọmọ àlùkìyàmọ̀ ẹ má jẹ́ ọmọ ayé o fa ìnàlẹ́ ọmọ àmàlùm bílà ìsáà tọrọ ní tá a wà yìí àkàtì sẹ́ni kò sì sí rọlé ni ṣùgbọ́n wọ́n gádà ọ̀la wá sí yóò ìṣirò ń bẹ wọ́n là àmọ̀ kò sí sẹ́kàn lọ. bí lọ sí bí ẹ̀kú kò sí wọn tẹ́yẹ bá ti kọjá ó ti kọjá náà nìyẹn. ó mọ̀ fún àti láti rọ́ọ̀kì mọ̀mọ́ lọ òun náà sì ìbánisọ̀rọ̀ nínú kótópà rẹ̀ oníṣẹ́rí ayé kì í ṣe lè jó tuntun o. ọlọ́run ti gbàgbọ́ lẹ̀ sáyé yìí àwọn ẹni tó wà pé ó padà kú bẹ́ẹ̀ mélòó mélòó lẹni tó ti fi lu ayé lọ́wọ́lọ́wọ́ ní irú àwọn tá a wà ń bẹ̀ yìí kò ní pẹ́ kò ní á padà kú lẹ́ni o gbogbo ẹni tá a lè sọ yìí ó ń gbé bẹ́ẹ̀ ká ìjòwú rẹ̀ kọ́ wà bẹ́ẹ̀ yọ padà kú bẹ́ẹ̀ ni yọ wà dájẹ́ ní ife ikú yìí ẹni sásìkò rẹ̀ ọ̀bá kì í bí ẹni tí ò ní kú ní ọjọ́ èèyàn tó gba èèyàn ilé owó fún àwọn bíi mẹ́sàn-án nínú àwọn mẹ́wàá òun nìkan ní òkú yóò àdàbí ẹni pé kúrò ní dórí iṣẹ́ ọlọ́ọ̀dì kò sí níbẹ̀. wọ́tà ẹ́sìnẹ́lì fana láyé bíbà yìí bí ẹni pé síbẹ̀ ní láyé síbẹ̀ yìí nìyí ala àwọn yìí nìkan wájà. ẹni tí bá ń bẹ láyé bí ẹni gbóngbà wọn ò ní sàn bí ẹ náà ti ń bọ̀. wọ́tà ẹ́sìnẹ́lì inú wájú bí ẹni tá ń dágbére fún pé bí ìgbé kò ní pẹ́ kò ní jì wọ́n padà bẹ́ẹ̀ sì ni kò sí padà wọ́n àti padà lọ sílé ìkẹ́ kọ́lọ́kọ́ ti wá lẹ́nu ìkẹ́ àti ìpadà lọ síbi ìyá ọlọ́dún àpàjà ti yà. ayélujára nínú àwọn ẹni sáájú rere wọn tún máa sọ fáwọn ẹni wọn wípé ẹ tẹ̀lé mi mo fẹ́ fayé rẹ̀ wọn làwọn yẹn bá tẹ̀lé pé àbí yóò fi gẹ́gẹ́ àwọn ọba fún wọn lórí àgbà àtẹ̀táwọn yẹn dá sọ̀tí tí wọ́n ń sẹ́gbẹ́ sí tí wọ́n ń da pàǹtí síbẹ̀ ọwọ́ ni ẹ wáyé o ayé látẹ̀tẹ̀ ń wò yìí wọ́n mọ fíyà gbogbo pépà ká sàkọ́lé náà ń pè lówó yẹn àwọn ọ̀rọ̀ tìrọ́bí àtẹ̀ni yẹn adéwúgbò àwọn ilé àwọn jàǹká wọ̀nyẹn àwọn ọ̀rọ̀ tìrọ́bí àtẹ̀ni yẹn ìgbà ìdọ́lá ẹ̀yẹ ń sọ ọlọ́wọ́n bẹ̀rẹ̀ áwùsùn kọ̀rì láti alánàá yìí ìgbé ẹgbẹ̀rún ọdún kan àti ọgọ́rùn ọdún mẹ́rin àti ọdún mọ́kànlélógójì ìdánilẹ́bí ti ìjọ asọ̀fà mẹ́wọ̀ náà lánàá lánàá yìí. wàlíyọ́ ẹ̀wà wo lè ní ní kẹ́mẹ́ ń kówó ní wà sí ọ̀gbọ̀n. ọdún yẹn láti ń dágbére fún yìí o. ìyá yín bá dẹ́lẹ́ ẹ̀wà rí ọdún yìí ṣáàkì tó ń lánàá àwọ̀ àlàyé náà. tọ́bajá bí máa fi dáadáa mẹ́ téèyàn bá ṣe nǹkan tó kù díẹ̀ kàrà tó ń bẹ̀ á jẹ́rìí takò yẹn ọdún yìí ti lọ bó ṣe lọ yẹn sínú rẹ̀ ń lò bóyá wọn bẹ̀rẹ̀ pé ní ọba kọ́ mọ ogójì ọdún òun làwọn fún ní kò yìí náà wá ń tò pé ókè mo ti tó gba kò yìí báyìí ẹ ń kọ́dọ̀ mi ní àárọ̀ rí náà ọjọ́ orí wa ń dínkù ni o káàsì bá gbàgbé ọdún tó lọ yìí wọ́n lálẹ́ yóò fi jíjọ́ gbé ti àlọ́ ẹ̀yà mọ̀ kò ní padà mọ́ o. ǹjẹ́ bó ti wá rí kéèsì rẹ wà létí ìgbésẹ̀ ráyè kẹ̀kẹ́ alára dáa ti ń kàwọ́ títí títí ọdún yìí. òun ní òní pẹ́ kò ní jíjọ́ padà tẹ́ o. àti hasan ní lọ́tùrí rọ̀bì mọ̀mọ́ wọ́ ó ní kò síjọ́ kan ilé ọjọ́ ni ọ mọ̀ àti kíjọ́ ni ọ máa pariwo báyìí káàkiri fájà ni bá ti yọ kọ́ máa gbẹgbẹ́ yá nílẹ̀ Adam kéde ọmọ nílẹ̀ Adam àná yẹ ọ́ ọjọ́ tuntun ni mò ń ṣe o wàhálà àmàlí kàṣẹ yìí. iṣẹ́ rẹ̀ ni mo sì fẹ́ gán ní mo fẹ́ rí ojú àti léèdì kí kálukú náà kọ́ máa yiri ara ẹ̀ wọ́n lójoojúmọ́ náà ló fàjà rí bá ti yọ lọ́jọ́ máa máa pèpè bẹ́ẹ̀ wípé àtẹ̀yàwó mo ti tẹ̀lé ọjọ́ tuntun ni mi ṣe o wàhálà àmàlí kàṣẹ mo sì fẹ́ gán ní iṣẹ́ tó ṣe torí bẹ́ẹ̀ fọ́ńtà sàgbàlì mi فإني لا أعود إلى يوم القيامة torí pé mi ò bí ìbí ti lọ́mọ lọ́wọ́ tí ó fi dijọ́ gbé dàlọ́ fìyàmọ̀ mi ní padà bọ̀ wọ́n gbá dọ́lá ẹ̀rí àwọn ọdún kẹfìrù ọ̀tẹ́ǹtẹ̀ yìí nígbà sáré àwọn ẹni tọ́lá ti kó dojú tí wọ́n fi èmi wọ́n máa wòye pé à lápẹẹrẹ wọ́n sọ pé jífọ́ sí òhò ni ìníwọ́dún á ọ̀mì máa fẹ́ wọ́n máa ti kọ́ ogójì ọdún lẹ́nu yẹn àwọn ọdún máa nìyí o tẹ̀lé o wọ́n kà ń ni wọ́n tẹ́sẹ̀ yìí bí ọ̀gá náà wà bá wa wọ́n lọ ọmọdé yẹn ọba fún lóúnjẹ nìyẹn ọgbà pé ọmọ ojú òní ọmọdé yẹn máa ń fún lágbára níyẹn fún rẹ èyàn ò rí kọ́ wọn máa ń pẹ́ dàgbà fún lọ́dọ̀ wo sí bẹ́ẹ̀ èyàn ò sákẹ́ rí fọ́dún yìí pọ̀ ni àwọn ọdún gbogbo ẹ̀dá ni ẹ̀wá ni lẹ́ni tó lè má pé ni o ọyẹ kọ́ wà láàrin ọ̀kà àpàtẹ́yìn láàrin ìpayà méjì lórí mọ́jọ ayé ti ń lọ. ìpayà àkọ́kọ́ òun náà ní bẹ́ẹ̀ ni àákìlì ọjọ́ tó ti lọ ìjáwọ̀ nǹkan àwọn jáfùtò ló ti bá ti dáadáa tọ́lọ̀ ń gba alẹ́ fún wa. àmọ́ ọyẹ kẹ́rù bàbá wa lórí ẹ̀. wà ákìlì ọyẹ kí yẹn tún wà fún adéolú ìfọyà yìí pé èyí tó tún kù dáa tó fẹ́ lò yìí tọ́lọ́mù bá tún kádàrà bá máa fẹ́kù jẹ́ kí lọ́lọ́mù bá kàkọ́ lẹ̀ bá ṣe mẹ́ kọ́lọ́dá pálí ká wà padà sí ìwò ya, ìbádàlá alùpàyìrò olùlàlùpàyìrò òòrè yáyá òun ní kọ́lọ́mù fi mùsùlùmí ṣe kò dá nípa rí ọdún fọtí sàmì náà ìdáwà yìí ìlànà tó ní ìrònúkìwàdà kúrò níbi ìwà àbàjẹ́ lọ síbi ìwà rere yányá àti láti lè ṣe kí ni ọ ìsí àwọn péjì títún láti lè máa ti ṣe olóore wọ́n tó di pé ẹ̀mí ẹnìkan kí wọ́n máa sọ yín pé yá hasrati ala ma farratu fi sabilillah yá ẹ wá bá wo àbámọ̀ mi o lórí àwọn àmì èso tí mo ṣe nípa tọ́lọ́ ìyá ìbàdàlà àti bẹ́ẹ̀ bá wọn tẹ́lẹ̀ láti ti palẹ̀ mọ́ ibi àti sẹ́ àwọn ni wọn ni ibùdó adam ìdọ́mọ níbi adam ìwọ ti ẹgbẹ́ aláwọ̀ ojú ajé ni ọ kó lẹ́mẹ̀ mẹ́dọ̀ ní kẹyẹwò lórí tíjọba ọ̀kan bá ti lọ nígbà tó wà láyé apá kẹrẹ ti lọ nìyẹn ó kù ló kù ló tún láyé nínú àwọn ẹni sáájú wọn tún máa ń sọ báyìí pé a bóòlù yẹn ti fẹ́ máa dunnú bó o tó ń sọ fún sefẹ́ máa dọ́nà ẹni tó ṣe wípé ọjọ́ kẹ́ni ń lò òun ni ó wo sùn rẹ̀ yóò lọ́jọ́ kọ̀ọ̀kan yóò padà bí oṣù á fi oṣù kó lọ ọjọ́ orí rẹ̀ yóò tún lóṣù kọ̀ọ̀kan oṣù ni ó tún wá àwọn ọdún tí ó lò ọdún kí ó tún wá wo ọjọ́ orí rẹ̀ bó lè ẹni tó fẹ́ máa dọ́nà ẹni tó ṣe pé ọjọ́ orí rẹ̀ ti ń lò tó sọ pé òun máa ti gà òun ẹ̀ fi wọ́n fífi báyìí yẹ fún lulu ìlà àjálẹ̀ mi ń fa lọ síbi tí ó ti kú ni àti fún ìgbésí ayé tí yẹn ti lò láyé kí lọ́fẹ́ máa fàdùnnú bẹ́ẹ̀ ń fa yẹn lọ síbi ikú ni. kájúbà gbàgbé nígbà tẹ́lẹ̀ sallallahu alaihi wasallam ọ̀lẹ́ ọlọ́wọ́ bá tó hánà láàárọ̀ lọ́wọ́ ọ̀lẹ́ akara ajala lọ hàtà bàlá bọ́ọ̀lù títí nà sálà. ọlọ́wọ́ ní gbàrújarí kò ṣeé dá o tó ti yẹ kó ṣeé dá gbogbo ẹni yóò tó fi wọ́n tẹ̀sí yẹ fọ́bi ẹgbẹ́ ni wọ́n bá gbé ní thirty eight lábẹ́rẹ́ thirty eleven forty forty láì wọ́n sọ wọn fi five thousand nìyàwó irúfẹ́ nìyẹn láṣẹ ọ̀làwọ̀ ìjàre kan tí ó rò níwájú ọlọ́wọ́ bá tó hánà ọ̀yẹ́ kó fẹ́ dàpọ̀ fẹ́ dàpọ̀ láwọ̀ ìjàre kù àkúlẹ̀ kọ́lé hánà استغفر الله لي ولكم ولسان المسلمين في مشارق الارض ومغاربها استغفروه واتوبوا اليه انه هو الغفور الرحيم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 وراقبوه في السر والعلن أدب المرأة الله سبحانه tọ́síkì gbogbo ìṣẹ̀lẹ̀ yányá kò ní wáyé lásán àfi kó ní ti pàtàkì nínú àwọn ìṣẹ̀lẹ̀ tó wáyé òun náà ní ìṣẹ̀lẹ̀ ìrìn àjò èyí tá Ànábì sallallahu alaihi wasallam tó ṣe láti Mẹ́kà lọ sí Mẹ́dínà nígbà tí wọn ò rí mújọ́ yọ. nípa islam nílẹ̀ mẹ́ta wọ́n wá lọ sí nàìjíríà irú ìṣẹ̀lẹ̀ yìí ọlọ́run fi ìdí pàtàkì òfin ọlọ́ sí èyí tó ti fi wá máa jẹ́ ariwo yìí títí ayérayé gbogbo àwọn adájẹ́ mùsùlùmí ẹ̀yẹ rúṣẹ́ ọlọ́wọ́ ọba tí ọba ألف وأربعمائة وأربعين بحجر àti wà ní ọdún ẹgbẹ̀rún kan ọgọ́rùn-ún mẹ́rin ọdún àti ogójì ọdún ìjọ àtẹ̀lé sallallahu alayhi wa alihi wa sallam èyí dáàbò sí fourteen forty yẹn ni pé ọgọ́rùn-ún mẹ́rìnlá ọdún àti ogójì ọdún tó sì sàtẹ̀lẹ̀ tuntun lọ́wọ́ àwọn ọ̀sẹ̀lẹ̀ tó ti rìn àjò láti mẹ́kà lọ sí mẹ́kìnà fún ìgbà láàyè ẹ̀sìn. ìgbàdàlá ẹ̀rí níṣẹ́ àdá nẹ́bí sí sọlọ́lọ́ àwọn ọ̀sẹ̀lẹ̀ èyí tó ti kí wọ́n padà fi ìlà àtòǹkà rẹ̀ sílẹ̀ rẹ̀ fún àbúrò kéékù kékeré gbà yẹn lọ́kọ́ sí lórí pé ìjọba yẹn ní ká máa dà á sì fi sí ìbẹ̀rẹ̀ oṣù muharram lórí paríparí àríkánú islam ọparí nínú ọdún ìjà ní ọ̀rọ̀ hajj muharram kò ti jẹ́ oṣù kẹ́ni ẹnu àwọn sàhábà kò sórí ibi ó kàtá máa ṣe wọ́n padà bọ́ sí muharram wọn ìyẹn ní àsìkò ìṣèjọba alkhalifa amiri mùsùlùmí umar bin khattab radiyallahu ta'ala anhu òun náà làwọn akásí ló ti jẹ́ ẹgbẹ̀rún ọdún ọgọ́rùn mẹ́rin ọdún lọ́mọ ẹgbẹ́ ogójì báyìí èyí tá a sọ pípẹ́ lánàá ọlọ́run ọba sùhánà tí ọba fi ti túmọ̀ àti bọ̀ ọlọ́kọ sẹ́ni wa kúrò ní ìtẹ̀lé tọ́lọ́run á lù wọ́n rẹ̀. ẹ rí jíjẹ́rọ ìyá ìlà dàda ọmọ mi àwọn ọgọ́rùn èyí tó pọ̀ tó kọjá wípé tàlásẹ̀ lánàá wa sọ. ó sì ní àwọn ìdí pàtàkì èyí tó pọ̀ èyí ṣe wípé a máa sẹ́ni pé ìtẹ̀lé mà àmọ́ yẹ ká mú àwọn ẹ̀kọ́ èyí tó wà bẹ́ẹ̀ káwọn ẹ̀ máa fi òfin nínú àwọn kan tó wá fẹ́ òun náà ni ìfi ẹni ara ẹni ilẹ̀ nípa tọ́lá wọn lọ fà ìpara èyí tó ń pè ní àtọ̀lẹ́fẹ̀yà èyí tó wà fún anabi sallallahu alaihi wa sallam ẹ wà anabi sallallahu alaihi wa sallam ọmọ àti ẹni tó ń bá lu ọjà púpọ̀ wọn lọ́wọ́ àti ẹgbẹ́ wá sí iná mùsùlùmí ni rọ̀tùmọ̀bọ̀lọ́ tó tó ti tí ìbá fi fáwọn ará bẹ̀ mú un ṣe orí mútu yọ nípa ìsìn lọ́wọ́ ọba níbẹ̀ ìníjàde tó ń lọ rẹ̀ o. káwọn náà lè ṣerú báràjì nílò ìbá fi sánù sáńjẹmù kẹ́kẹ́ gbádùn bẹ́ẹ̀ ṣùgbọ́n sí ọ̀fẹ́ sígbà láàyè bẹ́ẹ̀ káwọn náà lè kó bẹ́ẹ̀. ìwé ẹ̀kọ́ yìí á fún nínú ẹ̀. bákan náà akérèmọ àwọn sàhábà táwọn náà ṣe ìfarajì ìfarajì àwọn náà ṣe láti kú ni wọn bí ọmọ sàlámàtà rọ́bì ọlọ́hu sàlá àǹtà wọ́n yá ọmọ rẹ̀ àwọn àti ọkọ rẹ̀ wọ́n yá wọn tó tún fẹ́ẹ̀ tó didi ọdún tí wọ́n tó pàdé pọ̀ wọ́n àtàrí kò ti ṣe sùúrù lórí bẹ́ẹ̀ ìfara jìnnì ilé ẹ̀kọ́ sáré bẹ́ẹ̀ òun náà ní afáwà sọ̀hẹ́bù àròlé tóbi kí ọlọ́run ti di olúwo wọn orí bíbí ti dúkìá fún nílẹ̀ ẹ̀kọ́ jà nígbà tó sọ ikú òun fẹ́ẹ́ ṣe híjírọ́ lọ́ọ́ bá tẹ́lẹ̀ sọ́lọ́lọ́ wọ́n ìgbà láàyè ẹ̀sìn inú lọ́ padà sẹ́lẹ̀ àwọn ará mọ́kà wa ni ìgbà tó ti wọ̀lú wa ọwọ́lú wa ni ọwọ́lú wa tàìní tàìní ni èyí wá sí ọ ìgbà wa jáde fún ọ ò ní fún kẹ̀kẹ́ fún òṣù gbogbo tó nínú dúkìá gbogbo pátá ní kọ́ oko bẹ́lẹ̀ yẹnyẹ ìjírà rẹ̀ tọ́wọ́ àmà àzíngbà ni ọba àlọ́ àzíngbà yẹn àfáwọn ti bákan nínú ẹ̀kọ́ èyí tó ti báàrì nínú ìṣirọ́ kọkọjá pàákàmá wa pín tẹ̀ lásán ìgbéǹgbà tá a nẹ́bí wa gbọ́ nínú dáwọ́ ìlà ẹ ọlọ́run èyí sì yẹn á sì tẹ̀yẹ ṣùgbọ́n ká fa àwọn ẹ̀kọ́ yìí ọbẹ̀ òun ní kí a kò gbọdọ̀ yàtọ̀ nígbà tí ìṣòro yìí tó kojú àtẹ̀lé sallallahu alaihi àti àwọn sàhábà àwọn bẹ́ẹ̀ lè sọ pé kí lábì ṣùgbọ́n àgbọ̀dọ̀ yàtọ̀ òjijì ọlọ́run ọba ìjájọ́ ọlọ́run padà fún ìtì báyà wá sí. bákan náà nínú àwọn ẹ̀kọ́ èyí tó ti máa kù òun náà ní ilé ẹni sísòro bá ń bá ògbódò ṣé ìyá ọmọ tí ọmọ akú ní àti àjọ máa fi rẹ hẹ alẹ́ ìdálú hàlà sọ̀rọ̀ ìwọ sọ̀rọ̀ ìfúnpínpí bá nẹ́bí ẹ̀rí ọwọ́ àwọn àbòsí wà bí ẹni pé kò sí kùnú nígbà tó bá tọ́lọ́mọ. káwa náà má yà sọ là ọ̀dọ́ ọ̀lẹ̀ amòrìn gánà ẹ̀sùrù nígbà yẹn ọmọ akínú yẹn ọmọ ẹgbà rẹ nítorí kẹsí ndị fẹ́ ibu dáadáa bá fi ndị bẹ́ẹ̀ sùn fún ọmọ gbà ọba ẹ̀rí pé ká tọ́lọ́wọ́ ọba àdìgbà lápadà fún àtẹ́bí kó tẹ̀yìn jọ́ àwọn wọ́n àtẹ́bí ìgbà wọn ń tẹ̀lé rẹ̀ ni. nígbà tó ti ọlọ́wọ́ bá sì sọ ìwọ ọlọ́wọ́ ọlọ́wọ́ sọ àtẹ́bí ó ti jáde yọ jáde ó tún fún pẹ̀pẹ́ tó ya tó wọn ní àyíká ilé rẹ̀ ó tó di pé ọjà lè tún wọ́n pẹ̀ sí lẹ́nu. yóò tó bá ń lé àbí wa nínú ẹ̀kọ́ dáàrí nínú oníjọ́ yìí òun náà ní agbọ́dọ̀ gbára lọ́wọ́ ọba sùhánà ṣùgbọ́n na lẹ̀ tá a bá gbára lọ́wọ́ ọba ẹni tó ń ní àtàwọ́kùn ó ní í ṣe pẹ̀lú ní ti yẹn kí ó ṣe kárí ọ̀dẹ̀ àbáyọ bí kò sí ọba ni ó fún wa ní ọ̀dẹ̀ àbáyọ. ẹ wà ọmọ àti mọ̀dínà ni ìdíje ọlọ́run ṣiṣẹ́ inú sẹ́dúró ṣe ọ̀wọ́ ẹni tọ́mọ́nà tọ́mọ́nà mọ̀dínà yàtọ̀ sọ́nà táwọn èèyàn máa ń sọ tẹ́lẹ̀ ọ̀hún náà ni àtúntò àti gbogbo ọ̀rá yìí ṣe ń tọ̀ ọlọ́wọ́ ẹni yẹn ìyẹn bá a la ọ̀nà tí ó sọ ìdániyẹn ọwọ́ àkẹ́kù ẹ̀rí kìí ṣe ìbálòpọ̀ ti ní ṣe ń bí mo rí sọ ọlọ́run bọ̀ bí ó ti sọ ọ́ ọwọ́ àtẹ ní àbí ọba. bákan náà kẹ́kọ̀ọ́ sáwá àlọ́ wọ́n fi kọ̀bí ẹni tó bá jẹ́ mùsùlùmí ọgbọ́n tó gbà ẹ̀sìn mùsùlùmí oṣù ni kì í sábà kì í ẹ̀sìn àpá àwọn yóò máa ní ẹ̀sìn àpá kì í ẹni gbàgbọ́ sọlọ́wọ́ ọba tó tọ́ yóò dàbí lẹ́yìn gbogbo ìgbìyànjú tó ṣe yìí ọba òkè ọ̀dà nípalẹ̀mọ́ ọwọ́ fi pé ẹgbẹ́ káfíńtà sí inú òdòdó yìí tí gbogbo nǹkan tá a níbi ó fi pé ọwọ́ àtàkùn ọgárò yìí hà. lábẹ́rẹ́ àwọn kẹfìrí ẹ̀sùn débẹ̀ ọba tó ti di kúrọ́ ní ọlọ́run sálẹ̀ àti ìyẹn bá sọ wípé táwọn ẹni ìbá bá wò sálẹ̀ wọ́n rí wa òjijì ọlọ́run ló ń tàn ewé lélẹ́yìn sáàlì lóhùnmá kí làbá tó tún bẹ̀rẹ̀ àwọn sáwọn ẹni méjì tó ti bọ́lọ́ ló sì kẹta wọn wọ́n rí wa wọ́n ní bá tó wá kẹjọ la fún dájú bíbá yìí. ó ni rí wa sí ohun wa. ẹni wọn bá mùsùlùmí náà ìyẹn ìyẹn tó tómi ọjọ́ bí wọ́n fẹ́ sọ̀rọ̀ ní kò ní ilé yóò sì tẹ̀. mùsùlùmí gbọ́dọ̀ ní gbọ̀ngàlè ìlú yìí ti fẹ́ fàtẹ́rì sallallahu alaihi wa sallam. níbẹ̀ yẹn náà a tún wá rí níbẹ̀ wíkí àtàwọn obìnrin náà wọ́n máa dé pati wọn kò nínú ẹ̀ wọ́n ti di ojúṣe ètò ìgbésẹ̀ rí akáta kí wọ́n ẹ ò gbàgbọ́ wọn fi ń ṣèpalẹ̀ mọ́ yìí àwọn ìyá wa àníkà rọ̀bì ọlọ́ọ̀tẹ̀lẹ̀ àtìkà wọ́n ti pati wọn nígbà wọn tó àníkà rọ̀bì rà àní wọ́n wọ́n náà kó o ní oúnjẹ ń sin dọ́dọ̀ ọmọ ní ìdíjọ́ mẹ́ta àti wọ́n ló ń bẹ̀. ipa kan náà nìyà wọn náà kó pa kan wọ́n ti ojúṣe kan tó ojúṣe tó wọ́n nìyà. bẹ́ẹ̀ náà ni asuna nígbà àbí ìbákì àwọn yẹn ni wọ́n lọ sí fífún òṣìṣẹ́ ọlọ́run sọ̀tọ̀tọ̀ àlùkànlọ́ kódà wọn tó máa fi ọ̀rọ̀ tẹ́tí asuna nígbà nígbà tó di àwọn nǹkan tó di láwùjẹ tó di kíníyàwó abẹ́ gbadidi ọwọ́ àpò òkú tí wọ́n máa fi ń pàfọ́ gbadẹ rẹ̀ ọwọ́ ayé atúmẹ́jì ọwọ́ atúmẹ́jì wọ́n á padà ń pe ẹni ẹni dáàbò fìtọ̀ ọ̀páyì ìyẹn ni bí ẹni tó ní okùn méjì ní okùn méjèèjì yẹn á ti wà nìyẹn tẹ̀lé ẹ̀rí tọ́ba ni pé kìnnìún yìí lálẹ́ àbí àkùdá àwọn náà ṣe kí bímọ àwọn náà ṣe ojúṣe wọn á máa rí bí àtàwọn obìnrin àwọn náà ní ojúṣe wọn tí wọ́n ṣe tí wọ́n á kópa nínú ẹ̀ bákan náà ẹ̀kọ́ tá a rí fún ìjọ́rọ̀ yìí ẹni pàtẹ́bí sọlọ́lọ́ ẹ̀sẹ̀lá ọ̀pá mọ́ká ti sórí ìtọ́lọ́ nítorí ìtọ́lọ́ kékeré bí òru jẹjẹ àdúgbò òru ni mu ṣùgbọ́n pàápì sórí ọ̀sán ọlọ́run ọba ló gbẹ́ ní yóò tó bá fi nǹkan ẹlẹ̀ sórí ọlọ́run àwọn ọlọ́run káyọ̀ mi ọlọ́run sì máa ṣe àrọ́ ohun tó dájú kẹ̀yìn lọ ẹ wá rí ìgbà tá a tẹ́lẹ̀ ó lè mọ̀ sí ilẹ̀ báyìí ìgbàláyè ẹ wá wà ìgbàláyè ẹ̀sìn ìgbàláyè àríwí ẹ̀dá ìlọ́lá ẹ̀yẹ ń sọ ọlọ́run ọba ẹ̀jẹ̀ ká ní ohun ẹ̀kọ́ tó wà nínú ìjọ́rọ̀ yìí àti àwọn àríwó yẹ yìí káàsì bá gbàgbé ife ní òtúmọ̀ tí ìjọba yìí kọ́ wa gẹ́gẹ́ bá tẹ́bi sọ́lọ́lọ́ rẹ̀ fẹ́lá ti sọ fún wa wọ́n ní wàlúù hajiru mọ́ọ̀nì hajájára mọ́ àrùnlọ́lọ́ àyìnbọ̀nà ọlọ́run àlù. ẹni tó ṣe ìjọba tó lọ òun ni ẹni yóò tọ́ bá yẹn lódì ìmùtọ́lọ́ wọn bá àlejò ọlá pọ̀ àbí ìmùtọ́lọ́ wọn ti léwọ̀. káyọ̀ àwọn ẹni tí ń tẹ́tẹ̀ ẹ má jẹ́ àmú wọn lọ́rẹ̀ẹ́ àwọn ọ̀daràn nítorí pé sí yàwó ibi tí wọ́n ti tẹ́tẹ̀ ayé àjìnà sí bẹ́ẹ̀ lẹ́yìn náà inú ẹ̀kọ́ náà tún ní pé peter láyé kọ́ bá jẹ́ sí àtọ̀rọ̀ májà májà ẹ máa wí gbólóhùn pé mi ẹ jẹ́ gbé sẹ́yìn ti pé kò rẹ̀ yẹn wà níbẹ̀ mọ́jọ́ káàsì fún ìtumọ̀ ìdíjẹ́ra tó jẹ́ pàtó ń bẹ̀ gàgà pé ntọ́ba jẹ́ àárọ̀ ajínà sí àbí ọlọ́run subhanahu wa ta'ala اللهم أرنا الأعوام في طاعتك يا الله واجعل هذا العام الجديد عام علم وعمل وساعة وصلاة يا رب العالمين يا أرحم الراحمين أبي الله سبحانه ألقى جاري أدوه nínú tẹ̀lé wọn lọ́wọ́ ọba ọdún tá a dojú kọ wọn ti kọ́ ọ́ èyí tá a fún lẹ́yìn lẹ́yìn ọlọ́run àwọn akẹ́ni bí ọba láyé wọ́n á fi ọdún náà ní ọdún tó fi fáńdì sí nímọ̀ bẹ́ẹ̀ a lè lò mọ̀ dáadáa dé a sì lè tẹ̀lé lọ́lọ́ a lè ṣe rere bẹ́ẹ̀ ṣé ní ọdún ọ̀rọ̀ ọdún arísìkì fún wa òṣìṣẹ́ ní ọdún òkùnkùn fún wa ṣé ní ọdún àlàáfíà àti ìsọ̀gbìn ní gbogbo orí mẹ́rẹ̀ẹ̀rin nàìjíríà àti gbogbo àwọn àyè tí wọ́n tún ṣe islam kọ́ wá ṣe ní ọdún pẹ̀lẹ́pẹ̀lẹ́ ọdún rọrùn ọdún àtìlẹ́yìn ọdún tó ṣe bá tún ṣe ti níbẹ̀ lọ́rùn ọba èyí ni ọdún tó ṣe pé islam ó ti gbà láàyè ládùúgbò kálukú láàyè kálukú níbi tí kálukú bára rẹ̀ ọlọ́dún tó ṣe ní ọdún tó ṣe ibi àánú kálàáfíà kálàáfíà ni